كتاب الصيام أو كتاب الصوم على إنك أعوى تقول نالو كتاب الإسلام حديثي أوقني أوروي هنا حديث 1996 باب الصيام أيام التشريك باب الصيام أيام التشريك dáàbò tí ó fún wa ń pa àwẹ̀ ní àwọn ọjọ́ ìmọ́lẹ̀ nì àwọn ọjọ́ ọkànlá ìjìlá ẹ̀tàlá ìdòrò hijjá láti ní àyàmì tìsírè ọjọ́ kẹjọ ìdòrò hijjá náà láti bẹ̀rẹ̀ kí hajj ọjọ́ kẹtàlá ìlà máa parí ẹ̀ ọjọ́ kẹjọ láti ní yóò mú tẹ́rúwìyà lọ́jọ́ pé àlọ́ sí mìíràn ọjọ́ kẹsàn-án láti ní yóò mú làárọ̀fà ọjọ́ kẹwàá là ń pè ní yóò mọ̀ nahar ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá ń pè ní ayami tishrik afárá fẹ́sẹ̀ láyé fún wa sọ yẹ kéèyàn gbààwẹ̀ ní ọjọ́ náà àbíkọ yẹ kéèyàn gbààwẹ̀ báàbù síyámi ayami tishrik ara وقال لي محمد بن المثنى حدثنا يحيى عن إشام قال أخبرني ابي كانت عائشة رضي الله عنها تسوم أيام منى وكان أبوها يسومها وعلى ماما وسيدة عائشة رضي الله عنها وعلى ابن عشام من قوم فونيروني بي ماما وسيدة عائشة رضي الله عنها إما gbáwẹ̀ láwọn ọjọ́ àràfá lọ́jọ́ àyàmì mìíràn àwọn ọjọ́ kejìlá ọjọ́ kejìlá ọjọ́ kejìlá dámọ́ ló mìíràn ìmọ̀ra kù lọ́la fọ́nì ìfàánà àbúhà yasuumuha tàbí ayé Abubakar Siddiq kò náà máa gbáwẹ̀ yẹn 1997 àti 1998 حدثنا محمد بن بشار حدثنا غندر حدثنا شعبة سميت عبد الله بن عيسى عن زهري عن أروى عن عائشة رضي الله عنها

àyàfẹ́ tí ọba ní adíyá yàní tí ó tọ́ sí umura pẹ̀lú hajj tó wà ní ẹran tí ó dùn ní àmọ́ ẹ̀kọ́ bá rẹ̀ ọdún mẹ́ta ní maka kọ́ wa pàrà sí ilé ẹ̀kọ́ pa méjì yòókù tó jẹ́ mẹ́wàá ìkẹran fílíà rẹ̀ nìyẹn ẹni tí àbúrò Islam yorùbá àfẹ́so kò kò sí lẹ́tọ̀ọ́ fún yẹn kan tó fi ránì kẹfẹ́ gbà rẹ̀ láwọn ọjọ́ àkọ́jọ́kù bá ní adíyá lókù fáyà nígbà rẹ̀ jọ́ kẹsàn-án tẹ̀ ní ẹni wà lára fà á ẹ̀kọ́ gbà rẹ̀ ẹ̀wádẹ̀ ní ọjọ́ ọdún ni ìjọ́kọ̀kànlá ìkejìlá ìkẹtàlá sáàgbìnà ayá mẹ́tì ṣíríkì náà lórí chelsea ó yẹ pé lẹ́yìn ìjọ́ ẹ̀rìnlá ajọ́kọ̀ olùmọ̀ lọ sílùú wọn ó sì yẹ kó káwẹ̀ mẹ́ta yẹn ní mẹ́ta ó sì wà sọ̀rọ̀ ìwọ̀n bá wọ́n bàrá ikọ̀ gbàwẹ̀ eleven twelve and thirteen ní mẹ́ta ayá mẹ́tì ṣíríkì àmọ́ ọlọ́ mọ́ta fọ́rọ̀ yìí wa alaikum salam dìlà kí wà lóò rẹ̀ ń gọ́ kí wà lóò rẹ̀ àbó ìgbàgbó rẹ̀ orí táì gbálíkẹ́ náírà two hundred and fifty nínú riyal náírà yìí five thousand naira wọ nàìjíríà wọ́n gbé wọn àgbẹ̀gbẹ̀ hundred and fifty tó kéré yìí three hundred fifty thousand riyals three hundred fifty naira riyals three hundred fifty riyals three thirty five thousand o Nàìjíríà ọwọ́ òkú káì ní ìgbà rẹ̀ rọ́pò rẹ̀ olùgbàwẹ̀ mẹ́ta ní mẹ́ka ìdẹ́rẹ́ kọ́kọ́ mẹ́ta mẹ́ka tó bá débi yìí olùgbà méjì yìí kókó bí wallahu ta'ala alam àwọn àdìsí ìfàkùn ẹni fún ọgbó rẹ̀ lọ ọlọ́mọdé wa sọ mọ́jú owó wa sọnù tàbí ààyò hánà ọmọ rẹ̀ pé ọlọ́run jẹ́ káwọ́ yóò sọnù ohun tó yẹ ti máa sọnù tí máa ti máa ti lílo ojú fún yàn ní maka àdúrà ńlá ni àwọn kan sì ń bẹ̀rẹ̀ pé olè làwọn wá jà wọ́n gbé láti lu wọn àwọn ajalè ni ọlọ́run wa kọ́ kọ́mọ́tà làwà ó bí nàmù. ní ìbálòmọ́ka ọlọ́run bá sọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́jà àríyá ìdá débi dé kò lè kàyàn àwọn oúnjẹ wà wá tó lè máa ti wàhálà rẹ̀ wọ́n bá lè fi túláì fún tẹ̀bí láàárọ̀ lọ́sọ̀lọ́sọ̀ alẹ́ ọmọ àjẹ oúnjẹ wọ́n bá ti lè jẹ́ pé ọjà ìní ẹ́ wọ́n bá ti lọ bí àwọn òṣèlú ńláńlá ẹ̀ ti ń jẹun àwọn olówó ẹ̀rọ ìjẹun púpọ̀ ọdẹ yìí rájẹ wọ́n lọ́kọ̀ máa ọdẹ mú ìlàkàtúkọ̀sí rẹ̀ lọ́wọ́ wọ́n máa ṣe style ọ̀nì tí wọ́n ti lólókọ̀ tó dìbí ọ̀dọ̀kùn wọ́n rúkú wà lọ ní ìbéjẹ̀mẹ́ oúnjẹ ni ọ̀nà àwọn òrìgà ní ilé òlé <laughs> ọlọ́mọdé wà sí ìwé báyìí wá ní ìgbà ara nàìjíríà máa mọ́ ìlà náà yẹn ò sí ní bábẹ́ yíwọ́ ọlọ́run sí ànúwà ọlọ́run sí ànúwà mo lọ sí umura mo á lọ sí wami office mo á lọ sí wami office ní Jidda tí wọ́n sọ̀rọ̀ ní ọ́fíìsì wọn wáyé wà wọ́n á fẹ́ kó tìlà láti dàlẹ̀ ìdíjọ́ lẹ́wọ̀n o kí n àgbé sínú lift mi ìdájọ́ seven kí n sọ kalẹ̀ ní lift mi wọ́n á wá ikú máa gbé àwọn tìlà yìí wọ́n rí mi yá àbí kí n máa gbé tìlà yìí nìwọ̀ lọ kí n máa gbá arú maka yìí ọlọ́run ọ̀bọ̀n sànù wa o kí wọ́n rí àsọ́bẹ̀sán owó ńlá ni

حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن ابن هشام عن سالم بن عبد الله بن عمر عن ابن عمر رضي الله عنهما عن أما قال عبد الله بن عمر قيل الصيام لمن تمتع بالعمرة إلى الحج إلى يوم العرفة فإن لم يجد هديا ولم يصم صام أيام منى أربع عبد الله بن عمر رضي الله عنه وصفاك الصيام لمن تبتع بالأمر بالحج كما أعوية مواية أديونا يلون فاسي سي أمر بالحج كانوا ستمتو أما كل سي حاج متعلوة أنا تمتو يتوكو لون كل داج أنا كيران أدني إفراد أنا تمتو أبتوى كيران أدني كل داج أدوانا أدوانا أدوانا أدوانا أدوانا قاني الصيام عوية لمن تمتع بالأمرة إلى الحاج لأن تقول أمرة تتواسي حاج إلى يوم العرفة كل الشباب أبدا تقدر تجو عرفة فإن لم يجد أبيات شفعات تقدر يعني لم يصم أصفاما يوم أيام النسبة هذا ما هو أيام البناء jọ́kọ̀ kọkànlá méjìlá jọ́kọ̀ tààlá tó wà ní mìíràn níbi bàwẹ̀ yẹn ibn ibn isham an urwa an aisha mislahu wọn wá aisha rẹ̀ wọ́n gbà lọ́rẹ̀ gúlẹ̀ lọ́rẹ̀ sábàwọ̀ ibrahim bin saad ibn an ibn isham gbàtàwà ibrahim gbọ́dọ̀ saadu ń gbọ́dọ̀ ibn قال إمام بهاري رحمه الله باب صيام يوم عاشوراء باب واوي لجو عاشوراء جوكوا محرم ني ايوا يكون ذي الحجه انا ابو كنوس محرم بون ياوي باب صيام ايام عاشوراء باب واوي لو جوي ارسطو كان ديجي حدثنا ابو عاصم عن عمرو بن محمد عن سالم عن أبيه رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم يوم العشراء إن شاء صام عشراء إن باو كباو جنا وجد رسول الله نبي موسى سبو فرعون رسول تعالى وان حدثنا أبو يمان أخبرنا شعبة شعيب عن الزهري قال أخبرني عروة بن زبير أنا عائشة رضي الله عنها قال كان رسول الله أمر بالصيام يوم عاشوراء ما فرض رمضان كان من شاء صام من شاء افترى قال مواسيد عائشة رضي الله عنها أن كان رسول الله صلى أمر بالصيام يوم عاشوراء النبي صلى الله عليه وسلم إما pàṣẹ fún wa kágbàwẹ̀ lọ aṣúra díkẹ̀ wàázù لما فرد رمضان رمضان وعد يورايا wọ́n gbàgbé pé gánàbí ti dé madina báyìí sallallahu alaihi wasallam àwọn tó ń gbàwẹ̀ aṣúra tó náà ti pàtàkì àtàrí máa bá nìyẹn ọdún kejì dé madina ọlọ́run wá sí ramadan ní ọ̀ranyà wọ́n ní amúra bíi siyami yawm aṣúra falamma fúrúdì ramadan náà wá sí ramadan lọ́ranyà kana man sha'a sọ́ọ̀mà ẹgbẹ́ òdùnà agbáwẹ̀ aṣúra من شاء أفترى أو كريم أو أسرى 2002 حدثنا عبد الله بن مسلمة عن مالك عن هشام عن بن أوروى عن أبيه عن عائشة رضي الله عنها قالت كان يوم عاشوراء تسمؤ قريشي في جاهلية يعني يوم عاشوراء وجاهلية قريش ما بلاي جاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه على ابن ما قال فلما قدم مدينة صامه الله دي مدينة ما قال وعمر بصيامه حكما با فلما فرد رمضان ما في رمضان دي ترك يوم العاشوراء وفاوى جو عاشوراء من شاء صامه ومن شاء تركه ما في أقبع أنت في له 2003 حدثنا عبد الله بن مسلمة عن مالك عن ابن هشام عن حميد ابن عبد الرحمن أنه سمع معاوية ابن أبي سفيان رضي الله عنه يوم عاشوراء سيدنا عبد الرحمن محمد وما عبد الرحمن حميد وما عبد الرحمن قلوا معاوية وما أبي سفيان رضي الله عنهما في صيوم جو عاشوراء هاي عام الحج أسي حاج أسي حاج على منبر لولي منبر يقول يا أهل المدينة إن يرى مدينة أين علماؤكم هو قاعدة سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إمي بو بالمسلايكي هذا يوم عاشوراء إليه لجو عاشوراء لم يكتبوا عليكم صيامه موسى وير لونا يلفين أنا صائم من من قاوي من شاء فليصم ومن شاء فليفطر أنت ما في قاوي أنت بيقول قجون سيدنا أبو سفيان سيدنا معاوية بن أبي سفيان لو شيخ خد وراء مدينة باهم والله تعالى عالم 1004 حدثنا ابو معمر حدثنا عبد الوارث حدثنا ايوب حدثنا عبد الله بن سعيد عن جبير عن أبيه عن ابن عباس رضي الله عنهما قال سيدنا عبد الله بن عباس رضي الله عنهما قال قدم النبي صلى الله عليه وسلم فرأى يهود تصوم يوم عاشوراء قال النبي صلى المدينة عليه يهود يوم قبل عاشوراء فقال ما هذا في لي قالوا هذا يوم الصالح هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم ولولا لون لا وبني إسرائيل كلوا وطوطوا فصاموا موسى نبي موسى قال يدل لوكا قال أنا أحق بموسى من قلب اي موسى مطجعي له فصامه وين وأمر بالصيام قام مسلم من بعض توت طبعا مسايد حدثنا علي بن عبد الله حدثنا أبو أسامة عن ابن أميس عن كيس ابن مسلم عن طارق ابن شهاب عن أبي موسى رضي الله عنه قال كان يوم عاشوراء تعده يعود عيدا ان يجو عاشوراء او يهود ما من يجودون وما سعدون بنا فقال النبي صلى الله عليه وسلم سوموا انتم ايما دعوتي 2006 حدثنا عبد عبيد الله بن موسى عن ابن عيينة عن عبيد الله عن أبي يزيد عن ابن عباس رضي الله عنهما قال ما رأيت النبي صلى الله عليه وسلم يتعرى صيام يوم فدله على غيره فضله على غيره إلا يوم إلا اليوم يوم عاشوراء وهذا شهر يعني شهر محرم شهر رمضان هو هذا عبد الله بن عباس رضي الله عنه مما رأيت النبي صلى الله عليه وسلم تحرى بالسلام يوم سبله على غيره كنم يوران سازما داوي كفل الله جو ميلو كل عاد اليوم أشيطوني يوم عشورا نيو أسو محرم وهذا الشهر أسوي يعني شهر رمضان أفكسيوش رمضان رمضان 2007 حدثنا مقي بن عبد بن ابراهيم حدثنا يزيد عن سلمة عن اوقع رضي الله عنه قال عمر النبي صلى الله عليه وسلم رجلا من اسلم ان اذن في الناس ان من كان اقل اكل فليسم بقية يومه من لم يكن أكل فليسه فإن اليوم يوم أشوراء الله أكبر أكبر سنة سلمة وما أقوى قل يا نبي سلام أفي خلاقنا كان في أحد النواس أسلم أراقني أذن في الناس لكي لا رأوني لو كده كده أن من كان أكلا أجل فليسم بقية يوم كما جمع يا جاوي ليس كجوي من لم يسم ومن لم يكن أكلا أن تحتي جاو سديرين فليسم يا جاوي أن اليوم أنتم تجدون يوم أسراء وتتوازن محرم إليه قريباب لي كتاب الصوم parí ẹni àbọ̀ sí kitab salatu tarawih ìpàkàtún sí débi ọlọ́mọ sí àlẹ́ sí fún ọlọ́ba níbi sílẹ̀ àforíjì wọn ọlọ́ba sanu wa láyà tó kíyàmà asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Naam.

abdullahi bin abbas radiyallahu anhu ní fún wa níròyìn pé ma ra'aytu nabiyya olóhùn yóò rà nàbí rí ìtàhárà bí a fi máa kẹrẹ a máa wò sí máa sára bá àwẹ̀ kan tó mójútó ó di máa gbá òsì máa mójútó àwẹ̀ yawmin síyámi yóò ní àwẹ̀ ẹjọ́ kan fún ìdánilọ́wọ́ alágẹ́ rẹ̀ sọ́kà àwẹ̀ ẹjọ́ yẹn ó gbé ìjáde àwọn àwẹ̀ ikú rẹ̀ ọ̀pọ̀ wo ilá ààbẹ̀ yóò àfàwẹ́ ẹjọ́ yìí ẹjọ́ yìí ayé yóò mọ̀ àṣùrà ọjọ́ ẹjọ́ àṣùrà ní jọ́pẹ̀ wá ni wàhálà ṣáàr àtúnṣùmí àtúnṣù yìí oṣù wo nìyẹn ìyá ní ṣẹ́rù Ramadan wọ́n rẹ̀ pé a àṣùrà ẹ̀ ojú bó ti pè ọ́fẹ́ ìdálà aṣọ́ra lórí Ramadan ló wá múrọ̀ Ramadan jẹ́ kọ̀ọ̀rọ̀ yẹn ti yẹ́ ó di wa wallahu ta'ala alam náà. Naam. Ara ọ̀kan kọ̀ọ̀. Ẹni tó bá fẹ́ ni, ó pàjùlọ Kaduna stage mi ò tiẹ̀ kakún rárá lọ́pọ̀ mẹ́tìk wọ́n gbà pé nígbà owó ẹran rẹ̀ ṣe táyì sí àmì abẹ́lẹ́ títí títí kàkí ìta náà wọ́n sàn àbí àtàkì ìta àmọ́ mẹ́tọ́ sàn ó di eyín tó bá ti kàkí ìta àwọn yẹn ìṣẹ̀lẹ̀ ẹran lọ́hùn bọ̀ pa lọ́hùn mọ́ ìlàdà rẹ̀ ó di ọkọ̀ sí kọ́kọ́ pẹ̀lú yẹn mọ́ mo sì máa as far as i'm concerned ní àsìkò àwọn àmì bẹ́ẹ̀ ó máa pàwọn ẹran yẹn ó máa pàwọn ẹran yẹn torí mo jẹ àmírù jama ẹran one thousand rí tí wọ́n pa bí ọlọ́tí wọ́n pa bí wọ́n ti six thousand dèédé àwọn ìlú aláàbí yẹn àwọn díẹ̀ nìkan wọ̀ ìsanwó ọdún tí nàìjíríà rí kàdúnà ti dé bíi six thousand five hundred àwọn bíi six hundred tí wọ́n sanwó ẹran àwọn six thousand ṣe wọ ẹran ṣe ẹran six thousand lápá káyọ̀ nípa ọjọ́ kan tó wà wà lọ síbẹ̀ ìdúró ní two one thousand ẹlòmíì two one thousand ẹlòmíì two one thousand ẹ wà ń bẹ dáa ẹ máa kàwé ẹran báyìí hundred hundred lẹ́ẹ̀ máa kà á wọnú abituwa òdì tó o sì máa dùn wọn wọ́n máa ṣe ìrírí pé láàrin one hour òdì kọ̀ọ̀rọ̀ ọgọ́rùn-ún wọ́n fi dùn wọn báyìí wọ́n máa dùn wọn báyìí wọ́n ti bí wọ́n báyìí wọ́n kàn máa bí wọn kọ́ ara ọkùnrin lókè báyìí wọ́n ti wọ́n ti dún ẹ̀ wọ́n la arun wọn báyìí awọ tá a sẹ́ máa ń sinmi wọ́n kàn mú awọ yà sókè wọ́n kàn fani fúrúrúrú ìṣe sí complete ara ẹ̀rọ yẹn báyà máa gbogbo èmi ní nǹkan kan sẹ́yìn máa jẹ dẹ́rẹ́ ìgbádùn gbogbo ẹ̀dá lónìí orí ni a ti ti tẹ̀wọ́ bí gbogbo ẹ̀dá lónìí orí ẹ̀ ti kò ní wọ́n ti ẹ̀ ń kọ́ fún àbí gílẹ̀ gan wọ́n ẹ̀rọ dálẹ̀ wọ́n ẹ̀rọ yẹn sẹ́gílẹ̀ ẹ̀rọ yẹn ni wọ́n nídìí orí bra Ismail wọ́n máa fi yóò kàrà jọ lọ sí alọ́jọ́ àjọ sáàd àwọn adarí bọ̀ wá wọ́n dàbí ìrìnàbí rẹ̀ wá rárá wá ní kí lórí kí lè wo bọ́lá wọ́n pa àwọn orí ìmọ̀lú sí mẹ́gà ní kí láàrin orí ìmọ̀lú mi kẹ́rà ní ìmìlá láàárẹ̀ bí báwọn ní máa dé lẹ́nu orí ìmọ̀lú sáà máa rẹ̀ pé fi síbù gẹ̀gẹ̀ ogun ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dà nù ni ó di àti fún màlúù àti gbogbo ẹ̀dọ̀ kàkà wọ́n mọ́ ẹ̀rọ bá rẹ̀ bọ́là gbogbo ẹ̀ lọ ó di yé ní lọ ni. wọ́n sọ fún wọn wọ́n sọ fún mi bí ká ẹni tó bá fi lẹ́ ọ̀pọ̀lọpọ̀ máa sanwó ẹran ni orí àwẹ̀ ń bẹ̀ kò ízì lọ́gbọ́n sí hajj tó ń dáwẹ̀ kò ízì àwẹ̀ ń bẹ̀ kò ízì àtọ́ ọ̀pọ̀lọpọ̀ máa sanwó ẹran ni wọ́n mú sọ́kọ́ pé ní kọ́tù sí kámẹ́ five bó ti fàlọ́ lọ́sọ̀kọ́ yẹn nínú wọn gan ẹlòmíì tó lè pẹ́ran fúnra rẹ̀ gírígẹ́ tó lọ dáwọ̀ orí mọ́ lè pẹ́ran fúnra rẹ̀ wọ́n mọ́ bílíìmù ara mi bí wàhálà tí mo ṣe rí àwọn títí kò lè pẹ́ran ní ẹniwẹ̀ ìgbàlódé ẹran ó gbìyànjú ẹran rẹ̀ ó di ẹ̀wọ̀n ìgbọ̀nyànjú ẹ̀ ìwọ ní wọ́n bá tó àlásí pẹ̀lú ẹran 560 riyals ni kúmọ̀ ẹran 200 riyals àwọn àgàdí ẹ̀kí ìfẹ́ kúmọ̀ ní owó 35 eh, riyals bí mo bẹ̀ 350 riyals mo wá rẹran gan mo lọ bí mo ti rẹran báwọn nàìjíríà sọ pàdé náà rẹran ní 200 riyals débi yabata 50 riyals mọ́tò tó mọ̀ lọ́wọ́ tó mọ̀ lọ́wọ́ 50 riyals 300 riyals lọ lẹ́yìn náà wàhálà wàhálà mọ̀gbọ́n báyìí mo fi ọdún mo fi bọ̀ wá láì bí ẹ̀yìn báwa dáwọ̀ wọn lọ́dọ̀ lọ́dọ̀ dáwọ̀ ìṣẹ̀lá àmọ́ ìmọ̀ràn mi fọwọ́ ọ̀sán ó bá wọn yàn yìí ó kójú kọ́ lọ sí kọ́kọ́ lè kojú ẹran fún ara rẹ lọ ó di ìwà wallahu ta'ala àlẹ́ fún àmọ́ gbapọ̀ gbapọ̀ aburú mẹ́ kẹ́ lọ kẹ́kẹ́ fún ọ lówó báyìí dúpọ̀ nígbà jọjọ jìnnà àwọn tí wọn fẹ́ tọrọ ẹyẹ lè mú méjì mẹkànlélógún ọdún yẹn gbà.